inshallah ta'ala eléyìí ní ìtẹ̀síwájú àlàyé lórí àdìsí ẹlẹ́ẹ̀kejìlélọ́gọ́ta hadith number sixty-two nínú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ti ilé tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde àdìsí ẹlẹ́ẹ̀kejìdínlógún ẹlẹ́ẹ̀kejìlé ní ọgọ́ta àdìsí nọmba sixty two tó lọ wípé òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ́lọ́ ọlọ́run bá ń bẹ fún sọ wípé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi títí tí ànábì fi sọ wípé wal mar'atu ra'iyatun fi bayti zawjiha wa hiya mas'ulatun. àrùn ìyá ti hà pé gbogbo wa ní adarun jẹ á bí kálukú wa nípa àwọn nǹkan tí ní ká ibi tá a dé nínú hadithi yẹn ni pé obìnrin náà adarun jẹ lòun náà nínú ilé ọkọ rẹ ẹni tá a bí léèrè lòun náà nípa àwọn nǹkan alákọ̀ọ́kọ́ ń ara rẹ ara rẹ̀ gangan nínú ara rẹ̀ yìí àwa mú ẹyọ kan nú ẹ̀ òun náà ni ẹ̀mí rẹ̀ a jọ̀wọ́ rẹ̀ fún ọkọ rẹ̀ pẹ̀lú ìtumọ̀ pé ọkọ lò lórí aya la ṣáájú òun la darí òun la láṣẹ òun ni atọ́nisọ́nà àfinimọ̀nà ṣùgbọ́n ẹ̀yin ò sọ pé kóbìnrin náà kó tàbí kó júwe ọ̀nà fún un nígbà tó bá rí i pé ìgbẹ́ òun ló yà sí ó ti kú lójú ọ̀nà tààrà pẹ̀lú ìmọ̀tọ́ ọlọ́run bá fún un. ibi tá a dé dúró ni wípé obìnrin nílé ọkọ rẹ̀ ó gbọ́dọ̀ máa dùn ọkọ rẹ̀ nínú pẹ̀lú ìmúra rẹ̀ ìyẹn pé tí ọkọ rẹ̀ bá rí i ó gbọ́dọ̀ rí ẹni ní ẹni tẹ́ pé inú rẹ̀ ó dùn ní ìrísí ẹ̀ ìrísí rẹ̀ sọ́kọ rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìrísí tí ó yọ ọkọ nú tí ó dùn ọkọ nù ọ̀nà méjì lèyàn ṣùgbọ́n ìta ṣàlàyé náà ni nípa ìmọ́tótó pé obìnrin ò gbọ́dọ̀ jẹ́ ọ̀bùn àwọn yorùbá ní kò sáró mi mọ́ wẹ̀ nílé wa ọ̀bùn ràìràì paramọ́ obìnrin ò gbọ́dọ̀ jẹ́ ọ̀bùn gbèlè pé yóò wá máa jẹ́ ọ̀bùn ràìràì ọ̀bùn ni ẹni tó ṣe é pé kì í ṣe mọ́tótó kò ní wẹ̀ ẹ̀rí kò ní wẹ̀ rárá ṣùgbọ́n yóò fi nǹkan para yóò fi para kò gbọ́dọ̀ jẹ́ ọ̀bùn ó sì gbọ́dọ̀ jẹ́ tí ó máa ṣe tónítóní àti ṣàlàyé yẹn pé tọkọ rẹ bá rí báyìí náà ó dùn sí ṣùgbọ́n wá ṣàlàyé fúnra wa <clears throat> nígbà tá a ṣàlàyé eléyìí ìbéèrè wáyé <clears throat> pé nípa ìrísí obìnrin tọkọ bá rí yìí ǹjẹ́ obìnrin lè ṣe àwọn ọ̀ṣọ́ kan láti dùn ọkọ rẹ̀ nínú ìbéèrè wáyé pé fún àpẹẹrẹ irun ṣíṣe tá a mọ̀ sí pámì àbí èyí tá a mọ̀ sí jerry calls ǹjẹ́ obìnrin lè ṣe tàbí wíìgì lílò tàbí irun kó fi kún irun rẹ̀ kó gùn sí i tá à ń pè ní attachment láti fi dùn ọkọ rẹ nínú láti fi yọ ọkọ nínú jẹ́ obìnrin lè ṣe léyìn èsì náà ní pé rárá kò lè ṣe bó ti wulẹ̀ kó máa nítorí wípé ká ṣe ọ̀ṣọ́ ká dùn ọkọ nínú ó kò gbọ́dọ̀ ayọ̀ àlà tọlọ́hun kò sì gbọ́dọ̀ tako àṣẹ ọlọ́hún nípa ọ̀ṣọ́ ṣíṣe. nítorí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé la'ana Allahu li wasila wa li mustawsila aliwasila wa li mustawsila wásílà ó lẹ́ni tó ń bá ní fi irun kùnrùn mustausila lẹ́ni tó gbé orí rẹ̀ lẹ̀ tó ní ẹ máa fi irun kùn ní attachment ní gbogbo ọ̀nà tó lè gbà wá bóyá rọ́bà ìkorun la fi kún irun yẹn tá a jẹ́ kó gùn sí dúró náà tí wọ́n máa ń ṣe tí wọ́n bá ti ń fi rọ́bà korun wọ́n mọ̀ ju ọwọ́ rẹ̀ lẹ̀ tí ó gùn wọ́n tún wá de rọ́bà mọ́ rọ́bà yẹn yóò wá gùn bí ẹni pé irun tọ̀hún ló gùn bẹ́ẹ̀ tàbí àwọn òwú pàápàá àwọn òwú tí wọ́n fi máa ń hun swẹ́tà táwọn èèyàn ti fi ń di irun lásìkò yìí yóò wá mú irun yẹn wú wọ́n tún wá jẹ́ ó gùn sí wọ́n ó dì bẹ́ẹ̀ tàbí kí wọ́n lo wíìgì hmm? ìyẹn ni pé irun kan tí wọ́n ti sín tí wọ́n àgbè sórí tàbí kí wọ́n ṣe ń tàǹpì ní jerry curls ó ti lọ́nà tí wọ́n gbà ṣe irun yẹn wàá máa ṣe yọ tàbí kí wọ́n ṣe pami gbogbo eléwọ̀n yìí kò sí ètò bá ṣẹ̀rẹ̀ Islam mú bẹ́ẹ̀ nítorí pé irun yẹn ti yàtọ̀ sí bó ti rí ṣùgbọ́n ìbéèrè yìí ni pé tá a bá ṣe láti fi tẹ́ ọkọ wa lọ́rùn kọ́ tàbí tó bá tẹ̀lé pé tọkọ wa ń fẹ́ ni èsì ni pé kò rí bẹ́ẹ̀ a lè ṣe nítorí pé látọ̀ àtàlẹ́ màlúùkì fi máa ṣe àtẹlẹ kọ́ọ̀lìkì iná máa tọ̀ àtú fìlì màrúf tánà bí sọ kò sí tẹ̀lé àṣẹ ẹ̀dá ní ìtako tàbí ìtàpá tàbí ìyapa sí àṣẹ adẹ́dàá dájúdájú níbi nǹkan dáadáa nìkan láti lè máa tẹ̀lé àṣẹ ẹ̀dá ẹlẹ́ẹ̀kejì ṣíṣe irun yìí ó mú kinní kan tá à ń pè ní gòrò ẹ̀tàn ó mọ́ wa ọ̀rọ̀ yìí ó lágbára débi pé nígbà yá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹgbàá wa àdìsí Imam al-Bukhari ó wà ní Muslim náà insha arábìnrin kan lọlé ọkọ wọn lọ béèrè lọ́wọ́ ànábì pé kò nírun lórí bí àìsàn kan ti ṣe irun orí ẹ̀ ti rí jẹ kò nírun ṣé káwọn fi wíìgì sórí rẹ̀ lọlé ọkọ ànábì ní rárá kí wọ́n jẹ́ kó borí ẹ̀ lọ. àti ẹ̀ tún rí <clears throat> nínú àwọn tó wá ta obìnrin tó wá ta abdullahi ibn Mas'ud láyà radiyallahu ta'ala anhu nígbà ayé ẹ̀ nígbà tó gbọ́ pé abdullahi ibn Mas'ud ti sọ wípé ibi dandan ọlọ́run ń bẹ lórí obìnrin tó ń fi irun kọrùn ó wá lọ bá Abdullahi ibn Mas'ud wípé in tó sọ yìí òun ti ké Kùránì látòkè délẹ̀ òun ti kà á fínífíní òun ò tọ́lọ́run ọba ti sọ pé kóbìnrin má fún irun Abdullahi ibn Mas'ud ni ó ti kà á ni ó ní bo ni ó wá sọ fún pé ọlọ́run ọba sọ pé wàá má atákùmọ̀ rasulu fakhudhuhu wà máa nà ha kò máa ní fáńtàhù nítorí jíṣẹ́ bá mú wá fún yín ẹ gbà o nítorí bá kọ̀ fún yín ẹ jìnnà sí i báwo ló ń ṣe ní làánà ẹni tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó làánà níbi ìyá lè fa àwọn ẹ̀kọ́ tó pọ̀ yọ níbi ọ̀rọ̀ Abdullahi bin Mas'udi lóde òní náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fira wọn sípò àáfà sípò onímọ̀ onímọ̀ ẹ̀sìn tí wọ́n ó sì lọ mọ táwọn láyà nígbà tí àwọn onímọ̀ ẹ̀sìn bá sọ pé ìtọ́lọ̀ ń sọ ni tó jíṣẹ́ sọ ni ìdájọ́ ẹ̀sìn lórí nǹkan ni ẹlòmíràn òun náà ti ka Kùránì gbóhùn tí ẹ mọ kí wà òun ti gbé translation òun ti ka láti bẹ̀rẹ̀ dópin òun dẹ̀ ti gbọ́ lectures tó pọ̀ wọ́n á lọ mọ challenge yẹn pé wọ́n mọ táwọn láyà àwọn onímọ̀ pé tí wọ́n sọ Yorùbá mu ara fìtí náà tó wà lóde òní ni irú ẹ̀ náà lóbìnrin yẹn ẹ̀rù ò bá àyà kòkó láti lọ bá abdullahi ibn masud tó jẹ́ pé òun ni ọkùnrin ẹlẹ́ẹ̀kẹrin tó gba islam tabawo rijalu hawla rasul nù tíra rijalu hawla rasul men around the messenger àwọn ọkùnrin tí wọ́n rọ kiri kánà bí ẹ̀rí ń bẹ̀ pé ní òun ni ẹni kẹrin tó jẹ́ ọkùnrin tó gba islam lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tabazi ń sọ̀rọ̀ nípa àwọn ìmọ̀ alukur'an òun ló ta àwọn ẹgbẹ́ rẹ̀ yọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà ó ń sọ fún wa wípé man yuridu an yaqra al-Qur'an ghaddan kama nuzila falyaqra bi qira'ati ibnu ummi al-abd ẹni ó bá fẹ́ ké kùránì ní gbọ́dọ̀gbọ́dọ̀ bó ṣe sọ̀kalẹ̀ gangan kó lọ́ máa ké gẹ́gẹ́ bá láìpẹ́ mọ̀sọ́rọ̀dù ṣe ń ké nígbà tánábì ti ní ká kẹ́kọ̀ọ́ kùránì lọ́dọ̀ àwọn mẹ́rin ẹni tánábì kọ́kọ́ dá akọ náà ní abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu kódà abdullahi ibn nípa ìtumọ̀ kùránì ẹ̀rí ó ní kò sí àyà kan nínú Qur'an àyàfi pé òun Abdullahi ibn Mas'ud mọ ìgbà tó sọ̀kalẹ̀ àti ibi tó ti sọ̀kalẹ̀ kí nìkí tó fi sọ̀kalẹ̀ ìbá ṣe pé ẹnìkan wà lórílẹ̀ tó mọ̀ ju òun lọ òun ó gun gun lọ́ọ̀dọ́ rẹ̀ láti lọ kọ́ ó sọ eléyìí níwájú àwọn sàábé kò sẹ́nìkan tó fọ èsì wípé kò rí bẹ́ẹ̀ òkè bá ń sọ pé èèyàn nímà nípa ẹ̀sìn Abdullahi ibn Mas'ud ni rọ́bì ọlọ́ọ̀tà ara ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ obìnrin yẹn tún lọ ń bà nígbà tó mú ìdájọ́ ẹ̀sìn wá irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ lónìí nígbà tí àwọn àáfàá bá gbé ìdájọ́ ẹ̀sìn jáde tí nǹkan tí wọ́n sọ yẹn wá bá àwọn èèyàn lára mu tàbí wọ́n wòye pé a ah, ilé ti le jù àwọn ti kakura àwọn òrì mọ́rántí ní ọdún bíi ó ti pẹ́ díẹ̀ ṣá kì í ṣe ní two thousand ní nineties à ń ṣe ètò níbì kan nílùú kan nígbà táwa ń sọ̀rọ̀ nípa tààdúdù ìyẹn ni pé kọkùnrin ní ju ìyàwó kan lọ màmá kan nínú àwọn elders tí wọ́n jẹ́ màmá tá a pè sí ètò yẹn ó wá pè mí sẹ́yìn oní afáàmù ní nam ó ní ṣé polygamy bó ṣe sọ nìyẹn o is it part of five pillars of Islam ó ní ká lọ kọkùnrin ní ju ìyàwó kan lọ ní sára òpó ẹ̀sìn Islam ara àwọn mi bó ṣe sọ̀rọ̀ yẹn mo rí i pé àwọn nǹkan tí wọ́n ń sọ tán bá àwọn sísà sọ ń gbà yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sísà yìí tí ì lọ́kọ ń gbà yẹn tábà sì rẹ̀ ń tó lọ́kọ bóyá hóró kan àbí méjì nígbà tí wọ́n sọ yẹn níbi prógámù yẹn. àwọn pìpìà ẹ̀mí àwọn obìnrin à ń rọ̀ ọ́ sílẹ̀ fún nǹkan tó ṣeé ṣe kí wọ́n bá níjọ wájú nípa kọ̀ọ̀kan wọn níjìyàwó kan kò bá mọ̀mọ́ yẹn náà lára mọ̀yìn wa bí mi mo níbẹ̀ ni mo ní ara òpó ẹ̀sìn Islam márùn ni àwọn ah, oníkòsí ní òpó ẹ̀sìn Islam márùn mo ní òkè mo ló wà ń bẹ̀ mo ní kí Islam ó ní yimán ìgbàgbọ́ ní kí antukmina nù malaikati i nù malaika kutubi i nù wa rusulihi kánígbàgbọ́ náà àwọn òjíṣẹ́ rẹ̀ wal yawmil akhiri kánígbàgbọ́ náà ọjọ́ kan wal qadari àti kádàrà khairi wa shari'i dáadáa bá burú ló ṣẹlẹ̀ ká má sọ pé ibì kan ló ti wá jọ̀dọ̀ ọlọ́run lọ. á ní níbo ni wọ́n ti sọ pé káké ní polygamy ká ní ìyàwó kan lọ níbo ni wọ́n ti sọ nínú Qur'an bàbá nàbí wa ń sọ òpó ìgbàgbọ́ ǹjẹ́ ká nígbàgbọ́ nu Quran ṣe kò síbẹ̀ ó ló wà bẹ́ẹ̀ ní ara òkú ẹ̀sìn Islam márùn-ún ni wàá da akẹ́kọ̀ọ́ mọ̀ tí ó sọ̀mọ́ ní mo kàn fẹ́ ṣàlàyé ni pé ọ̀pọ̀lọpọ̀ wa máa ń fi ìmọ̀ tiwa tí ò tó nípa ẹ̀sìn tàbí nípa ẹ̀ rárá a wà gbé tó bá sọ fún wa pé ẹ má jẹ́rú oúnjẹ báyìí mọ́ lọ́gán láàmì jẹ oúnjẹ yẹn mọ́ tó bá sọ fún wa pé ká má mu nǹkan báyìí mọ́ ẹyẹ ń sọkà ẹyẹ ń sọkà báyìí láàfilẹ̀ tá à ní mú mọ́ ẹ̀rí sì ni tá a bá lọ ọ̀dọ̀ agbẹjọ́rò àwọn lọ́ọ̀yà tá a lọ béèrè tó àwọn nǹkan kan bá ń ṣẹlẹ̀ ẹni ẹ jẹ́ ká consult lọ́ọ̀yà ẹni àfẹ́ lọ bá lọ́ọ̀yà ẹ jẹ́ á lọ fọ̀rọ̀ ẹ tó lọ́ọ̀yà létí lọ́ọ̀yà ó gbà wá mọ̀ràn tá a ṣe ṣùgbọ́n tó wá di dọ̀rọ̀ ọlọ́run àwọn agbẹjọ́rò ẹ̀sìn àwọn onímọ̀ ẹ̀sìn àní fọ̀rọ̀ lọ wọn tí wọ́n bá tún wá sọ̀rọ̀ á gbé ẹnu wọn sọ pé tara wọn ni wọ́n sọ àwa ò wá sọ̀rọ̀ àwa do ní mímọ̀ tá a sì ní sọ̀rọ̀ àwa do ní mímọ̀ tó bá jọ̀rọ̀ táyé báwa náà ti di lọ́ọ̀yà kíákíá lásàrí lọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ ká wò kódà tí wọ́n bá fún wa lóògùn nílé ìwòsàn pé ká lò ó tá a bá ṣì lò lẹ́sẹ̀kẹsẹ̀ láwọn àpè dókítà pé mo ti ṣègbè lò báwo ni ká ṣe ṣùgbọ́n tó á jẹ́ tẹ̀sìn àmì ìṣẹ̀lẹ̀ tọ́lọ́run ó ṣàánú wa nítorí àsìkò kí n mọ̀ ìyá lọ jù lórí ọ̀rọ̀ yẹn òun náà ni pé obìnrin ò lè mú ìmúra kan bóyá irun rẹ̀ torí mo ti gbọ́ àáfà tó sọ náà o pé tó bá jẹ́ kó fẹ́ tẹ ọkọ rẹ̀ lọ́nà sáfúláì mi ò gbọ́ lẹ́nu rẹ̀ gangan ṣùgbọ́n nígbà tí mo ń ṣe tafsir Quran nú àwẹ̀ wọ́n wá bí mi wọ́n ṣe fẹ́ dákọ̀ àfáì mọ́ dákọ̀ mọ́ dá tẹ̀síìlì rú torí sin làwọn yóò sọ pé àfáì yẹn là ń bú ń bẹ̀ máa sòfin bẹ́ẹ̀ bá fẹ́ béèrè mọ́ dákọ̀ ẹnìkan kan kó sọ báyìí ìbéèrè òun ni kò béèrè hmm, lọ́n kò ṣàánú wa lọ́rọ̀ kan ṣáà ibi tí mò ń lò ń bẹ̀ tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé wọ́n ní àfáà yẹn àfáà gbà kan ní o wípé ó ní tó bá kó fẹ́ yí ọkọ rẹ̀ nù kò burú. èmi ti ń lọ nínú ọkọ nílùú àjọ kan kẹ̀kẹ́ ní kórópè àpè lágo obìnrin kan wá wọ aṣọ wọkuwọ ṣòkòtò tó fún mọ́ lára àwọn èèyàn ní kan wa pé ṣe nìyẹn èmi wá ń béèrè lọ ẹ mọ ọkọ ẹ ó ní tó kó ṣe gan nìyẹn ló fi ń tọkọ ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ náà a máa ń tá a máa ń wọ táìtì náà ni wọ́n ń pè tá a fi ń rìn kiri tí wọ́n ní ká wọ̀ sábẹ́ aṣọ bíi pátá tá a fi máa rìn kiri nítorí pọ́kọ wá fẹ́ bẹ́ẹ̀ kò bá mu ẹlòmíràn lòun pákéjì àárọ̀ òun ẹni tó sanra yóò wọṣọ tó fún mọ́ra jọ́ǹpà yóò fi máa rìn kiri òun bọ́kọ òun ṣe fẹ́ ìyọnu ọlọ́run ni wọ́n ní ká wá òkè ṣe ìyọnu ọkọ ọ̀rọ̀ tí wọ́n tún sọ yóò tún bẹ <laughs> lábẹ́ ìyọnu tọ́lọ́n ọlọ́run ló pa wá láṣẹ pé ká wá yọnu ọkọ àbí pẹ̀lú tó ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ kì í ṣe pẹ̀lú tó ọlọ́run ọba ṣe léwọ̀ wallahu ta'ala a'lamu èyí ń jẹ́ èsì ọ̀rọ̀ nípa ǹjẹ́ a lè ṣọ̀ṣọ́ fi dun ọkọ̀ wa nú nígbà tí ọ̀ṣọ́ yẹn kò sí níbàámu pẹ̀lú àṣẹ tọ́lọ́n nínú rẹ̀ àwọn nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ obìnrin òun ni irú àwọn èèyàn wo ló ń wọ ilé ọkọ yẹn anabi wa muhammad nígbà tọkọ bá sí nílé ó ní la yahillu limra'atin an tasuma wa zawjuha shahidun illa bi idnihi illa ramadan wala ta'dan fi baytihi illa bi idnihi anabi sallallahu alaihi ó ní la yahillu kò lẹ́tọ̀ọ́ limuraatin fún obìnrin kankan antasuma ipe kó gbá àwẹ̀ wàzọ́jú ha ṣáàhìdàn nígbà tọkọ rẹ̀ ń bẹ ń lé ilà àbí ìdìníhì àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ yẹn ilà rọmọdán àfàyàwẹ̀ rọmọdán nìkan wọ̀là tààdán fi bẹ́ẹ̀ tì í kò sì gbọ́dọ̀ yọ̀ǹda fún ẹnikẹ́ni láti wọlé ọkọ rẹ̀ ilà àbí ìdìníhì àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ̀ yẹn

àti ààwẹ̀ ọjọ́ funfun tá à ń pè ní àyàmùlì bid gẹ́gẹ́ bí ọjọ́ tá a mọ̀ sí ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run tí òṣùpá máa ń gún gbáǹgbà yẹn tí ó tí ó funfun tí ó yọ ọ̀run funfun gbò àtàwọn ààwẹ̀ míì <clears throat> bí ààwẹ̀ ọjọ́ àrọ̀fá bí ààwẹ̀ tá ń gbà nínú ọjọ́ mẹ́wàá nù Muharram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣáà ààwẹ̀ àwọn ààwẹ̀ tá a máa ń gbà nínú zolehijja ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ nínú zolehijja kò ní jọ́jọ́ mẹ́wàá sàfùlọ̀ ṣùgbọ́n ọjọ́ mẹ́wàá yẹn gangan ọjọ́ tó ṣe pé ó lọ́lá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ la lè fi gba ààwẹ̀ torí pé kò sáàwẹ̀ níjọ́ ọdún gbogbo orú àwọn ààwẹ̀ wọ̀nyí obìnrin ò lẹ́tọ̀ọ́ láti gbà tọkọ rẹ̀ bá ń bẹ ńlé àyàfi pẹ̀lú májẹ̀mú wo ni pẹ̀lú pé ó sọ fọkọ rẹ̀ ṣáájú kó tó gbà ààwẹ̀ tọkọ wa yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó ti jẹ sàárì tán nígbà tílẹ̀ bá mọ́ tọkọ dé láti ṣubú yàn ni mo gbà wẹ̀ lónìí o àbí sọ́kọ wà ní mọ̀gbà ni kò ní rọrùn ọkọ bá filẹ̀ ó sì nídìí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ìdí ni pé ó ṣeé ṣe kí ọkọ yẹn ní bùkátà sí tẹni tó bá sì ti gba ààwẹ̀ kò sígbà láàyè fọkọ láti gbọ́ bùkátà sí súnmọ́ lásìkò yẹn ìdí nìyẹn tó fi jẹ́ wípé yóò bá yọ̀ǹda pàápàá jùlọ irú àwa obìnrin tó jẹ́ pé ọkọ wa kì í gbélé bóyá ó ń ṣiṣẹ́ ní ibi tí ó jìnnà <clears throat> ẹ̀pọ̀kùnrin mi iṣẹ́ tó ń ṣe two weeks on two weeks off omi one week on one week off omi one month on one month off tó bá lọ yóò tó bá ti lọ síbi iṣẹ́ yóò lo ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan yóò padà wálé yóò tún wá lọ́sẹ̀ kan ẹlòmí ọ̀sẹ̀ méjì méjì ni tó bá lọ ibiṣẹ́ fọ́sẹ̀ méjì yóò tún padà fọ́sẹ̀ méjì ẹlòmí oṣooṣù kódà ọkùnrin míì máa pẹ́ tí ó lóṣù mẹ́ta irú àwọn ọkùnrin yẹn tí wọ́n bá dé kíyàwó kan á ṣẹ̀ lóun gbá àwẹ̀ lásìkò yẹn torí pé àwọn ọkùnrin yẹn ó ṣeé ṣe kára wọn ó ti kán kára ó sì ti kún torí oríṣiríṣi àwọn nǹkan ni ó máa rí níbi iṣẹ́ pàápàá ní orílẹ̀-èdè nàìjíríà tó ṣe pé ectilat ìyẹn ni pé ọkùnrin àtobìnrin tí wọ́n ń dàpọ̀ ó wà níbi ọ́fíìsì obìnrin yóò tọ́jú yóò tọ́mú yóò rè dí kò sí tí ò ní ṣe ọkùnrin ti lè rí yóò ti máa pè tó ń bá délé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ò lọ gbọ́ bùkátà lọ́dọ̀ ìyàwó kírú obìnrin yìí ṣe wà lóun gbáwẹ̀ kò ní bá a mú bó tilẹ̀ jẹ́ pé náà o ọkùnrin torobìnrin mi lè máa mọ̀ láti fi jẹ ọkọ níyà lọ́nà wo ni pé nígbà tó ti fi ń lẹ̀ títẹ́ tó bá dé òun ó sì máa mọ̀ ní lára ó mọ̀ gbà àwẹ̀ ni yóò fi mọ bó ṣe rí lára nígbà tó tí ò sí nílé ìyẹn ò bá mu nínú ṣẹ̀ríà Islam. náà àyè kékeré ni mo fẹ́ tún kún ní wípé àwọn ọkùnrin náà tá a máa kù nílé lọ pẹ́pẹ́pẹ́ ká gbìyànjú láti máa padà wá sílé ó pẹ́ jù oṣù mẹ́rin tá a bá ti lọ bóyá wájẹ àti mú lọ ní lọ́nà kan àbí lọ́nà míì ká gbìyànjú láti máa wá sílé lóṣù mẹ́rin ó pẹ́ jù ẹ rántí ìlà yẹn ni àwọn ọkùnrin tí wọ́n ṣèlérí wípé àwọn ò ní súnmọ́ ìyàwó wọn mọ́ tí wọ́n búra ẹ̀rí pé oṣù mẹ́rin náà ni àyà kùránì tá a ti sọ sẹ́yìn oṣù mẹ́rin náà ni àyà kùránì fún wọn láàyè mọ́ lẹ́yìn oṣù kẹrin obìnrin yẹn ní tọkùnrin yẹn ò bá ti súnmọ́ kó fẹ́ padà obìnrin yẹn nígbà láàyè láti lọ sí ọ̀dọ̀ adájọ́ ṣẹ̀ríà kí wọ́n sì ṣe fásitì kí wọ́n ṣe òpinya láàrin irú àwọn àtọkùnrin bẹ́ẹ̀ torí pé màmá fi àjẹni bẹ́ẹ̀ sì ni ìdí nìyẹn nígbà ayẹ Umar bọ́nà Khattab radiyallahu ta'ala anhu náà wọ́n dájọ́ bẹ́ẹ̀ nígbà tó ní kan wá bá Umar radiyallahu ta'ala anhu ní ṣókí ṣá nítorí àsìkò ni wọ́n fi máa sọ pé gbogbo àwọn tó bá ti wá lójú ogun nú àwọn sàhábà nígbà ayẹ Umar àti àwọn lójú ogun tí wọ́n bá ti lóṣù mẹ́rin lọ wọ́n nìkan padà wálé tí wọ́n bá ti wálé wọ́n tún ṣe padà lọ torí pé nínú ìdájọ́ tí Umar bọ́nà Khattab ó gbọ́ yé ń bẹ̀ pé obìnrin ibi tó lè mára dúró mọ́ náà ní bí oṣù mẹ́rin lẹ́yìn oṣù mẹ́rin kò ní rọrùn fóbìnrin láti mára dúró so ìwọ ọkùnrin tó ayé gbàdá mọ́ tiẹ̀ wọ́n lè lọ́dún kan wọ́n ti ìgbéyàwó náà ń bẹ̀ so ẹgbẹ́ obìnrin bẹ́ẹ̀ tọkọ ara rẹ̀ náà ti kàn òun ó sì máa má fìyà jẹ ọkùnrin náà ó ní wọn pé yóò fẹ́ súnmọ́ òun gbààwẹ̀ lónìí òun gbààwẹ̀ lọ́la ṣùgbọ́n ìwọ ò ní ṣe bẹ́ẹ̀ nítorí pé òun wojú rẹ̀ ọlọ́run ọlọ́run kò ṣàánú wa ànábì ní wàlá ta'dan fi bayti kò sì gbọ́dọ̀ yọ̀ǹda fún ẹnikẹ́ni láti wọlé ọkọ rẹ̀ ìlà bí idnihi àyàfi pẹ̀lú kínní pẹ̀lú àṣẹ ọkọ hadith lẹ́wà ní Bukhari àti Muslim ṣùgbọ́n o àlàyé kékeré nípa eléyìí ni pé nígbà míì kò ní bùkátà sí láti lọ gbàṣẹ ọkọ pé ẹni fẹ́ wọlé bóyá àwọn tí wọ́n jẹ́ wà ládùúgbò tẹ́lẹ̀ tọkọ rẹ̀ ti mọ̀ tí wọ́n jọ máa wọlé àwọn obìnrin ọ̀rẹ́ rẹ̀ àwọn tí wọ́n sá wà ládùúgbò wọ́n sì lè mọ́ wà ládùúgbò bóyá àwọn àbúrò rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti wà nínú àádá ìṣesí wọn pé ọkọ kì í kọmi inú sí ìwọlé irú àwọn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó jájòjì ó ti dọ̀ràn yan fún láti gbà yọ̀ǹda nínú tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tó obìnrin bá ti wá ń jẹ́ káwọn ẹni tí ọkọ ò dunnú sí ó máa wọlé ọkọ wà ń lé ní abọ́ kò sí ń lé ní wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ jọ gbèdé ọlọ́run láwọn ń bẹ̀ nínú. àwọn nǹkan tí obìnrin tí wọ́n ó mójútó tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ níjọ́ gbèǹde òun ni fífún ọkọ rẹ̀ láàyè láti máa súnmọ́ pòròpòdìyẹ wọn ò fi máa ṣe kí ni nípa sísúnmọ́ obìnrin ò gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ fojúlẹ̀ má jẹ́ kọ́kọ́ òun ó súnmọ́ òun láì nídìí tíṣẹ̀rí agbáwọlé. ìdí tí sẹ̀rí àgbà wọlé ẹlòmíì lè béèrè pé kí ni alákọ̀ọ́kọ́ ara rẹ̀ ò yá kì í ṣe ẹni tó ń ṣe bí ẹni para àwọn ò yá o ṣùgbọ́n ẹlòmíì ń dọ́gbọ́n àti rí a sì ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó yẹ tó bá ti ọkọ ẹ̀ bá ti ń bọ̀ báyìí yóò máa gbọ̀n ni ti lọ fi rọ́ọ̀bù àbáwọn bíi àwọn yóò ti fi rárá gbogbo orí àtàrí wa dán gbogbo ara ó mọ̀ yóò ti fi rárá ṣinṣinṣin yóò mọ̀ gbà <laughs> kọ́kọ́ náà kí ló dé kíní kankan kan kò sí ní tó ń ṣe o ṣùgbọ́n kọ́kọ́ ó má bàa sùn mọ́ níjọba ni omi ó sì jókòó yóò àmọ́ wò tọ́ kí ló dé tó ń wò báyìí ó ti mọ̀ kọ́kọ́ wọn ó béèrè kò tí ẹ̀ yé òun bó ṣe ń ṣe òun kọ́kọ́ má bàa sùn mọ́ ni gbogbo irú àwọn wọ̀nyí nínú ìṣẹ̀rẹ́ Islam èèwọ̀ ni àníṣe ọkùnrin mi <laughs> ó ti mọ̀ pé ìyàwó òun tó bá ti dé yóò sọ para ń ro òun ní orí fọ́ ni yóò ti wá ra paracetamol oògùn rí ẹ wá lò yóò ní òun ò láìkí òun ò lò <laughs> lọ́gùn ṣàánú irú àwọn obìnrin àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀. <clears throat> Ànábì wa Muhammad <clears throat> sallallahu alayhi wa alihi wa sallam hadith imam al-Bukhari àti al Muslim ó ní idha daha rajulu mura'atahu ila firashihi fa abat fàlànà rìwáyà mi ní fàlàntàtì fàbáàtà gọ̀dìbáàna àléhà làánẹ́tì hàlmẹ̀lá ìkàtú hàtà tùsbìhà àwòyàrdọ̀ àníhà ẹ̀rí anábì ní ìdáadáa àrọ́jùlù nígbà tí ọkùnrin kan tó bá pe ìyàwó rẹ̀ ilà àfihàn sí ìwá sórí ibùsùn rẹ̀ yẹn kó fẹ́ bá aláṣepọ̀ fa abat lóbìnrin yẹn bá kọ̀ kó lọ́ba tàbí tiẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló kọ̀ ẹ̀rí bóyá yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n gbé lóhùn ọ̀wà ọkọ tó ń lọ sọ́hùn kò jẹ́ wọlé tàbó dọ́dọ̀ ẹ̀ ó kàn sí gbòǹdùkú síbẹ̀ ni gbogbo wa láti mọ̀ dámọ̀ obìnrin pé wọ́n lè fara mọ́ kí wọ́n kàn sùn lọ ni ní òun ò ṣe òun ò lágbára kankan lálẹ́ gbùgbà láyé ti pọ̀jù ẹ̀fìn lẹ̀ hmm. fàbáàtà lọkùnrin bá sùn kọ̀dìbánà àlè àtìlẹ̀ fi mọ́lẹ̀ ni tó ń bínú sí obìnrin yẹn làánà ti halimẹ̀lá ìka àwọn mọ̀lẹ́ka ó mọ làánà ru obìnrin báwọn ó mọ gbé sípè ní hátà tòṣìbí àti títí ó fi jì í tàbí tọkọ ó fi yọnu sí i ọlọ́run kò làwọn bẹ́ẹ̀ o. ìdá bá tatìlì mẹ́rin atu hajirọ̀tà ń fi rọ́ọ̀ṣà sọ́wọ́jì ha làánà ti halimẹ̀lá ìka tó ha mọ́mọ́ àdúgbò kọ́lí náà ni obìnrin kan bá sùn tó máa ju lẹ́ni tó kọ bùsùn ọkọ rẹ̀ lẹ̀ lálẹ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ sì máa làánà rẹ̀ títí tí èjì wọ́lẹ̀dì nẹ́fṣì bíyẹ̀dì í máa di sàbúrẹ́ ra oníhun fi ẹ̀ńtẹ́ mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra máa mi rọ́jú lè ń yẹ́dẹ̀ ọmọrọ̀ àtàhù ilá fìrọ̀ sí i fataba ilà kánà lẹ́dí fi sàmà ìsá àkìtọ̀nà àléhi hàtà yàrdìyà hàtà yàrdọ̀ àníhà wọlẹ́dì nafsi biyẹ́dì anábì ni mo fi ẹ̀ńtẹ́ mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra o máa mi ń rọ́jù lẹ́yìn ọkùnrin kan yẹ́dì mura àtàwù kò ní í pe ìyàwó rẹ̀ ilá fìrọ́ọ̀ṣì wá sórí ibùsùn rẹ̀ kó fẹ́ bá aláṣepọ̀ fàtà bá alẹ́ lóbìnrin yẹn bá kọ̀ fún ìlà kan ẹlẹ́dì fi sàmẹ́ ìsáàkìtọ́nà àlẹ́ àyà àfikẹ́ ẹni tí ń bẹ ní sánmọ́ ọmọ bínú sóbìnrin yẹn hàtà yàrá àní àti títọ́kùnrin yóò fi yọnu sí ta ló bẹ ń sánmà ọlọ́run ọlọ́run bínú sí wa ọlọ́run bínú sí wa a ti sọ nípa hadithi yìí but ká tún mú wa ànábì ní salasatun látújá with sọlátù hun àádáànàkùn àwọn èèyàn mẹ́ta kan ń bẹ tó ṣe pé ìran wọn tí wọ́n kí ò ní kọjá etí wọn kò ní gòkè kọjá etí wọn pé ilé ìkẹ́lẹ́mọ̀tọ́ yìí wàlà amalu sọ́ọ̀dẹ́hù yarfa'u ẹ̀rí àyà kùránì ní àwọn ọ̀rọ̀ tó dáa ọ̀dọ̀ Ọlọ́run ni máa gòkè lọ àwọn iṣẹ́ dáadáa náà máa gòkè lọ ọ̀dọ̀ Ọlọ́run nínú iṣẹ́ dáadáa nìrun wọ́n máa gbé egun sọ́mà lọ àwọn mọ̀lẹ́kà tó máa ń kọ́ lójoojúmọ́ wọn máa gbé lọ hmm? ẹnu sọ́rọ́tù kọ́f ìdí yàltàkìyàní mùtàlàkìyàní. Hmm. àwọn olùpàdé méjì wọ́n máa pàdé ńbẹ̀ hmm. wọ́n ma pàdé ìkan lọ́wọ́ ọ̀tún ìkan lọ́wọ́ òsì ma ya min qawlin illa ladayhi raqibun atid èèyàn ní sọ nǹkan kan nu gbólóhùn ní ọ̀rọ̀ báyìí àyàfi pé tó ṣe tán láti tí yẹn sọ wọn wà tí yẹn sọ gbogbo tí yẹn ṣe wọn máa ní àsìkò asiri gẹ́gẹ́ náà bí ṣàlàyé àti àsìkò fajiri láàrọ̀ má mi fẹ́ yà lọ́bẹ̀ yẹn púpọ̀ ṣá lójoojúmọ́ wọn máa ń kó lọ sánmà wọ́n tún máa ń kó lọ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí ká sọ pé ọjọ́ monday àti ọjọ́ alámísì nígbà tí mo yẹn nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ànábì jọ kí nìdí tó fi ń àti thursday sọ ni pé ni máa ń gùn sánmà lọ fẹ́ kí wọ́n gùn sánmà so wọ́n tún máa kó lọ bẹ́ẹ̀ nítorí náà àwọn iṣẹ́ wa ń gun sánmà lọ ànábì wa ní irun téèyàn bá kí àwọn kan bẹ mẹ́ta ni wọ́n irun yẹn ò ní kọjá etí wọn kò lè gòkè lọ àlà abdul abiku hatta yarji'a ẹrú tó sámúwó lọ olówó rẹ̀ lọ́wọ́ títí tí ó fi padà sọ́dọ̀ olówó rẹ̀ wà múra atún batat wà zawju alayha sakhit wà imamu qawmi wà hum lahu karihun ẹnì kejì ni obìnrin kan tó sùn mọ́jú hmm? wàzáòjù alẹ́ ni tó ṣe pé ọkọ rẹ̀ àlẹ́ àṣàkìtàn ó ń bínú sí ọkọ rẹ̀ ń kọminú sí irú obìnrin yẹn tó wá kírun kò ní kọjá bíi tiẹ̀ wà ìmáàmù kọ́ omi ẹni tó já ṣáájú fáwọn èèyàn kan wàhùnmùláwù kàrí ohun tí wọ́n ti kórìíra rẹ̀ hmm, gbogbo àtàǹfà gidi lọ jẹ́ mọ́ọ̀mùlẹ́ àwọn èèyàn lórí wà á tàǹdù ipò oríṣiríṣi tá a sì mọ̀ pé àwọn èèyàn ò fẹ́ràn wa kó jàǹdùkú àwọn jàǹdùkú àwọn ganiko àwọn tọ́ọ̀gì ẹni tí wọ́n ẹni tí lílù fẹ́rẹ́fẹ́ tọ́ sí wọ́n lọ lù ú nílé wọ́n ra fún un nígbà fẹ́rẹ́fẹ́ ẹni tí ó yẹ kí wọ́n ṣá lọ́dọ̀ inú òròrí wọn tó yẹ ni mo ń sọ òkè ṣe lọ́dọ̀ inú ìṣẹ̀tẹ̀ lọ́hùn tó nídìí àdá wọn rà ṣàfẹ́rẹ́fẹ́ ẹni tí wọ́n lò ra gbé ìbọn sórí ẹ̀ tí wọ́n kìlọ̀ fún pé níjọba ẹ̀ ò gbọ́dọ̀ jáde bàbá ti ń dìbò jókòó sí yàrá wọn ní kó má jáde òun ti gbọ́ kò sì ní bóde àwọn nǹkan tó ṣe ní tí wọn náà fi dépò ànábì gbogbo orun tó ń kí ò kọjá ìtì ẹ nítorí pé àwọn èèyàn tó fẹ́ ṣáájú làhú kàrí hòn wọn kórìíra ẹ̀ wọn ò fi ọ agídí ló fi gbéra ẹ̀ síbẹ̀ ọlọ́run kó làwọn àbẹ̀. torí náà obìnrin kò gbọ́dọ̀ fún ẹlòmíín láàyè láti wọlé ọkọ rẹ̀ àbí àyàfi kọ́kọ rẹ̀ ó yọ̀ǹda àti ṣàlàyé yẹn ẹlẹ́ẹ̀kejì kò lè gba wee, nígbà tọkọ rẹ̀ ń bẹ nílé tí Ramadan àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tọkọ bá ń pè é pé kó máa bọ̀ ó fẹ́ súnmọ kì bá kì bá kì bá kì bá anytime maharton àwọn obìnrin yín a bá fẹ́ là á oko bó sì ṣe wọ aláṣẹ wọ kò sọ́nà tá a lè gbà wọ kó sàjẹnu oko láwọ̀ kóbìnrin ti rẹ́dí tó o bá ṣe dítẹ́lẹ̀ fi ṣe pàtàkì ni wípé ìzìnà ó pọ̀ ń gbòòrò táwọn obìnrin ò bá máa gbà fáwọn ọkọ wọn torí pé o mọ nítorí ó ṣẹlẹ̀ sáàmù ibi náà tó róbìnrin ó padà wálé ó súnmọ́ àwọn obìnrin ó wá sọ pé ẹni tí irú ilé bá ṣẹlẹ̀ sí torí obìnrin kan tó hàn lè mọ̀ tó ara ẹ̀ dìde kó lọ bá fi lé torí pé tó ń bẹ lára obìnrin tó rí náà ló wà lára ètò wà nílẹ̀ wallahu ta'ala alam ọlọ́run kò fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ nínú rẹ̀ eléyìí tí mo fẹ́ sọ yìí gbogbo àwọn kan inú ó béèrè lọ́wọ́ obìnrin o báwo ló ṣe tẹ ọkọ rẹ lọ́rùn sí àwọn obìnrin kan bẹ̀rẹ̀ kà ní wọn kí lọ́n kó ṣàánú wa tọkùnrin bá ti súnmọ́ wọn tó wà lórí wọn tó bá ti rí i pé ó ti fẹ́ dé climax pẹ̀mísàbọ̀tù climax wọ́n kàn rọra yẹ̀dí subhanallah tàbí kí wọ́n ṣe wọ́n mìíràn tó jẹ́ pé adùn yẹn nǹkan yẹn ò ní ọkọ yẹn ò ní rí wọ́n mọ̀ wọ́n ni wọ́n ti ma kódà àwọn ti gbọ́ tẹ́nìkan sọ pé obìnrin yẹn filẹ̀ òun níyà òun ọkọ yẹn níyà ló ń mọ̀ ti ní ìsìn lóun ó fún mi ìmí lóun ó kàn gbọ́nra ni yóò wá ní ọkùnrin yẹn lára sọ́hánàlá gbogbo wọn yìí kò dáa kò dáa rárá kò bá ṣe wọn ò béèrè ìjọ́ tó ṣe bẹ́ẹ̀ kí ló dé tó fi ṣe kò sẹ́sì tó fẹ́ sọ fọ́ náà ju pé fẹ́ kó nira bọ́kọ rẹ̀ lọ àzọ pé téèyàn bá ti ń kó nira bọ́kọ ìyàwó rẹ̀ náà àwọn ìyàwó àlìjẹ́nà wọn ò máa sọ wípé dàkílùn ìgbà díẹ̀ ló kúkú wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ní lára mọ́ wọ́n fi ìyà jẹ mọ́sẹ̀ ìsúmọ́sẹ̀ ń ń bọ̀ wá bá wa yóò kàn fẹ́ ló gbà díẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ṣàánú wa eléyìí tá a fẹ́ fi kún fún òtún pé ṣé ọ̀kọ́ ọlọ́run ó bí wa nípa ìbáadá ìjọsìn ṣùgbọ́n ní ìjọsìn tóbìnrin gbọ́dọ̀ wà níwọ̀n tó wọ̀n sí kò gbọ́dọ̀ máa ń ṣe ẹ̀sìn jù ah! àṣejù ganú ẹ̀sìn tàná tóru wọ́tọ̀ṣẹ́ dòdò fìdí kí sára ẹ̀sìn wa rárá bó tilẹ̀ kó máa dé dédé àná hmm? halakali mutanatẹ̀ọ́n anabi lè sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam halakali mutanatẹ̀ọ́n àwọn aláṣejù ní díẹ̀ sí àwọn aláhọ̀bó ní díẹ̀ sí halaka ìparun ti gbà wọn wọn parun ọlọ́mọdé káwa parun mọ̀rọ̀pọ̀dìyẹ. torí pé wọ́n ní abu sa'id al-khudiri radiyallahu ta'ala anhu ó gbà pé ìyàwó àfa àwọn sọfwan bunu lil mu'attil sọ fún àbúnú mọ̀átìlì sàbí ànábì ni sallallahu alaihi wasallam tẹ́ bá rántí kíso Aisha radiyallahu ta'ala anha um, ẹjá ṣùgbẹ́yìn lẹ́tọ̀rí àsìkò sọ fún àbúnú mọ̀átìlì um, olórí ìyàwó Aisha tí ìyàwó Aisha sọ pé ìtàkọ́tùbì rìjà yìí mo jí pẹ̀lú gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un tó sọ hmm, nígbà tí wọ́n wà lójú ogun tí wọ́n rò pé ìyàwó Aisha wà nínú ilé sọ tí wọ́n pè ní lítà tí wọ́n máa gbé sórí ràkúnmí hmm, jáde ń lójú ogun àṣeyà Aisha ò sí ń bẹ̀ ànábì ní kí wọ́n máa lọ lálẹ́ gbogbo wọn tí wọ́n ti ń gbéra lọ ìyá Aisha wa òun lọ wá ẹ̀gbà trinket yẹn káwọn obìnrin fẹ́ràn nǹkan ọ̀ṣọ́ nígbà tí ó fi débi tí àwọn ọmọ ogun wà wọ́n ti lọ wọn kúkú pàtó ní wọn lè mọ̀ pé òun ò nínú ilé sọ yẹn o à <clears throat> ń pè ní lítà yẹn ó tún di ó nítorí pé àwọn òun pẹ́lẹ́ńgẹ́ kékeré báyìí lòun ó tún wá sọ̀ di ó nítorí pé àwọn kì í jẹun púpọ̀ nígbà yá ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n complain lónìí àwọn ò tọ́jú àwọn àmọ́ bí ẹ ṣe rí <clears throat> kẹ́ tó wọlé ọkọ̀ ní ìsìn ọ̀nà ní ti tóbi tí ń rìn tó tẹ̀ jẹ́ pé atọ́ni ẹ máa dáyẹ̀tì síbẹ̀ náà ọkọ̀ ò jẹ̀mbẹ̀ egbò ta aisha sọ ìyàwó aisha rọ̀bí ọlọ́ta aláàni aláwọn ìjẹun púpọ̀ àwọn ìjẹ ìjẹun púpọ̀ hmm. ẹ̀wọ̀n káàdì ìyàwó aisha sọ pé nígbà mi tóṣù bá lé báyìí èéfín ò ní rú nílé ànábì tóṣù mi ò fi lé ìyẹn pé wọn ò ní dáná kankan wọn ti kílẹ̀ ń jẹ oníṣùgbọ́n aládùúgbò àwọn kan wọn a máa ń fáwọn ní wàrà ewúrẹ́ subhanallah ọ̀hún èèyàn mélòó ní ń bẹ lọ́yìn ewúrẹ́ nígbà tí èsì màálù òun làwọn mú máa pè mọ́ ìwọ ń tiẹ̀ ní ìsìn umu yìí ní ìsìn ọwọ́ kan tí ọkọ̀ òfowólẹ̀ náà ló ti wá sọ pé ah nígbà tó pé fi jẹun kí ló fẹ́hùn sí lọ́n sànù àwọn nìyẹn ṣàlà tọ sọ fún àbúnú màátìlì yìí òun ni ó wá rí ìyàwó Aisha àníjọ náà bó ṣe rí báyìí ló pé inna lillahi wa inna ilayhi raji'un gbólóhùn rẹ̀ tó sọ yẹn yàwá ìṣà ní style cause to be stirijai gbólóhùn yẹn ló jìun lójú ọ̀run ó ní ọ̀dẹ̀ àrọ́fà ní kọ́bílà lè já ó sì ti mọ̀ ń tẹ́lẹ̀ kí àyà jìlìbáàbò tó ṣẹlẹ̀ pé káwọn máa bo gbogbo ara àtọ́jú àtọwọ́ ó mà ó ti mọ̀ ń tẹ́lẹ̀ ó ti mọ̀ pé ìdí nìyẹn tó fi dáàmà fahamartu wajhi bíi jìlìbáàbì mo sì fi jìlìbáàbì mi bojú mi lẹ́sẹ̀kẹsẹ̀ hadith yẹn wà ní sọ Bukhari inshallah ta'ala sọ fún àbúrò màá fi lọ́rọ̀ kan ṣá ó wá bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ah, ìyàwó rẹ̀ ó wá bá ànábì sallallahu alayhi wa sallam nígbà tí Sọfwan àtàwọn sàábì mi ń bẹ lọ́dọ̀ ànábì ó wá ní èrè òjíṣẹ́ Ọlọ́run ọkọ mi sọ fún àbúrò màá tì lì tí n bá ti ń kírun yóò gbà mí tí n bá gbààwẹ̀ yóò jẹ mí nípa pé kí n jẹun dandan dandan yóò yóò fagidi mú mi kí n jẹun it's going to eat me when I pray and forces me to eat when I fast. òun sì tún wá ní ọkọ òun kò ní kí àlùfáàjìrì ó dìgbà tóòrùn bá yọ tóòrùn bá jáde ní òtò òkè òjíṣẹ́ ọlọ́run wá béèrè lọ sọ fún àpé gbọ́ rẹ sọ fún láǹṣẹ́ bó ti rí ni ànábì níbẹ̀ sọ fún àní bó ṣe rí nìyẹn o ó lọ ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé mò ń gbà tóun bá ń kírun ó nítorí wípé ìmọ̀ ka súrà méjì lẹ́yìn fatia tó bá ti ka fatia tán sọ́rọ́ tó fatia tó bá ké súrà kan tán yóò tún fi kejì lé kò ní dúró lórí ẹyọ kan ó lé léyìí sì ń ní òun lára òun sì ní kó má ṣe bẹ́ẹ̀ mọ́. anabi sallallahu alaihi wasallam ní law kanat suratan lakafati nas tó bá ti jẹ́ súrà ẹyọ kan náà ó ti tó sọ fún àtúní ẹ lọ́rọ̀ rẹ̀ tó sọ pé mo máa ń fagbára mú kó tó ń bá gbààwẹ̀ nítorí pé ó máa gbààwẹ̀ pọ̀ jù ni èmi sì ní ó lóun ní ọ̀dọ́ lòun òun ò lè fara dà á ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ mẹ́ta kó wọ́n sùn mọ́bìnrin pa àwẹ̀ rẹ̀ ti pọ̀ jù hmm, ìdí nìyẹn tó ń lọ jẹun lọ jẹun ànábìíní látàṣù mẹ́nà múra àtún ìlú abẹ́ nìzàjà ànábìíní wọn obìnrin kankan látàṣù mẹ́nà tàókéèdì nínú tàókéèdì sàkìlà ànábìíní obìnrin kankan wà gbọ́dọ̀ gba àwẹ̀ mọ́ láti sìn lọ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ sọ fún àwọn ní ẹ̀rọ ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé mi wá kí ṣubú ìrún àárọ̀ tó rún èèyàn yọ yẹn ó ní ẹbí àwọn ní tí wọ́n mọ̀mọ́ àwọn nìyẹn àwọn èyí sábà jí àyàfìgbà tó rùn bá ń fẹ́ yọ làwọn máa jí ànábì ni fàyídà tàyè pọ́stà fàsọ́lì kó bá ti jí kírun àlàyé kékeré lórí ọ̀rọ̀ tó kàn yìí pé tó bá ti jí kó kírun ó ní pé nígbà míì èèyàn lè sùn tásìkò ṣubú yìí sọlátò fàjìrì ó lọ tá a bá jíù náà àsìkò tá a jíù náà lásìkò ìran wa ìyẹn náà tún dá fún gbogbo ẹni tó bá sùn bóyá o sùn tó yẹn níta àsìkò zoor àlà asri wa dé wọ́n sọ pé dọ̀là kò tó kí padà o tàbí o ti lọ rárá àdéhùn ti wà tánàbí ní man náà mà ọ̀ nọ́ọ̀sì à ń sọ láàtìn. ẹni tó bá sùn tàbó gbàgbé nípa ìrun kan fàlẹ́yìísọ líha ìdá kọ́ọ̀mà ọ̀kàmọ́ k'o sọ̀lọ̀sọ̀lọ̀ kó yá kírun yẹn nígbà tó bá jí kódà ànábì ni kò sí ìtanràn kankan lákàfàárọ̀tà kàfàárọ̀tà tí wọ́n pè ní n'i ní ìtanràn kò sí fún nǹkan tó ṣe yẹn ìlà dalẹ̀ àyè tá a sọ yìí náà ni so a máa ṣẹlẹ̀ ẹlòmíì lè sùn nígbà míì náà a máa rẹ́ ẹlòmíì tí ó sùn tí ó kó sùn ká torí tó bá lọ dórí ìrìn ìsọkúsọ bí wọn sọ kó máa lọ kékulí ayọ àlẹkáfíru náà láàbùdù máa tábùdù ní ó lọ yọ láàbùdù máa tábùdù ní ó lọ máa sọ wàá fún àbìdú náà máa nǹkan mí ni ó máa sọ kó lọ́wọ́ ó ṣàánú wa ní ó bá máa sọ̀sọ̀kúsọ lórí ìrùn kí wọ́n fi ilẹ̀ òtí rẹ̀ kó sùn tó bá jí yóò kírun rẹ̀ wallahu ta'ala ó yàtọ̀ sẹ́ni tó ti sùn ti pẹ́ òtẹ́ pé tí ó tún sọ wípé kí ló dé tẹ̀ jẹun ṣùgbọ́n ìdájọ́ eré tí mò ń wá ní pé ta kó rẹ̀ oorun yẹn bá jí gan yóò máa ṣe rànran ni rànran ni ṣe kó sun ìgbà tó bá jíù náà lásìkò ìrun tiẹ̀ yẹn kò sí kankan fojú kó lànà tó bá ti jí <laughs> nígbà tó ti ládàámọ̀ yín ni máa sunrun àṣùjúlé náà tó bá ti jí kì ẹ wo obìnrin sọ àwọn obìnrin míì náà máa sọ ọkọ òun ò tiẹ̀ òun ọkọ òun ò láìkẹ́ ẹ̀sìn tó ń bá fi yan tajud báyìí ni ó máa fọwọ́ ra fáwọn lẹ́yìn ẹsẹ̀ kò jẹ́ òun ráyè yan tajud hafizọ lòun ẹ̀yin ọkùnrin náà tẹ̀ máa pariwo pé ẹ obìnrin tó ha quran hafizọ ìwọ ò sì hàn kankan ẹlẹ́ẹ̀kejì ìjà àti àáfà tó kàtìrà ẹ ṣọ́ra láti lọ fẹ́ hafizọ torí pé òun ò mọ̀ ṣe mọ̀rọ̀jà ìyẹn ni pé obìnrin yóò mọ̀ ṣe revision gbogbo ẹ̀ tó bá jẹ́ hafiz ẹ̀yin náà mọ̀ wọ́n mọ̀ kakura yẹn lákàtúnkà ni kó má bàa lọ. Hmm? yàrá níbí náà ṣe sọ sallallahu alaihi bẹ́ẹ̀ náà ni àwa ọkùnrin tó bá jẹ́ àfa ẹ̀rí pé wọ́n máa kàtíra wọn lè má sùn aago kan aago méjì òru nígbà náà tú wọn máa gé fọ àfàfẹ́ àfihàn níbi tó nǹkan tí inú rẹ̀ ó dùn pé kó kúkú yan náfìlà dáadáa sí òun fẹ́ bá tíra ìdébì kan bóyá àwọn ọ̀rọ̀ kan ló fẹ́ yanjú yan náfìlà dáadáa òun fẹ́ bá tíra ìdébì kan ṣùgbọ́n ìwọ ò mọ kéwù tó fi wò tíra kò sí àkùrán tó pọ̀ sórí sí wọn pé gbogbo kéwú tí ń ké tí ń kírun yóò mọ̀ nìyẹn láàánú pé ó ti tó jàre tó ṣe ètò so torí náà ọ̀pọ̀lọpọ̀ abúrọ́dàsì tá a kíw tá a kùrán ní ká wá fíṣọ̀ tá a fẹ́ kiri a ní faradà pé a fíṣọ̀ náà tó bá dòrú ń gbà mí ó lè jí láago mẹ́ta kó mọ̀ káyà lọ kó mọ̀ ká kùrán ẹlòmínú ẹ̀ eh, òun ti máa tó ń ṣe òun fẹ́ yàwó kejì kó mọ̀ kí a yà tiẹ̀ lọ bíbó máa dààmú obìnrin inú rẹ̀ ò lè dùn sí ọ lásìkò tóun yan náfìlà tó sì jẹ́ pé òun ni orun kan ìyẹn ni pé òun ni yàrá rẹ̀ ló sùn sí ó wá yọ jáde lálẹ́ tó wá ló fẹ́ lọ yàrá ẹnì kejì lóru yẹn ó lọ sùn síbẹ̀ kó wọ́ọ̀k wọn náà gbádìí sí ìyàwó Aisha radiyallahu ta'ala ní àgbà tánàbí jáde lóru tó yọ tẹ̀lé ànábì tó ń wò pé bo lànábì ń wọ̀ tó a rí i pé bojì òkú lànábì lọ tánàbí náà a rí nǹkan kan lọ́ọ̀kan kékeré tánàbí ilé tó wá sáà wá dénú yàrá tó sáré lọ pẹ̀lú ọ̀rọ̀ bí ẹ̀ ti yín tùpẹ́tùpẹ́ tí ó rò pé àsìkò rẹ̀ òun ò lè lọ gbé fẹ́ lómi tó bó ṣe jẹ́ áfíìsọ̀ tó lòun yan náà fìlà tó bá rí ọ tó jáde yọ wọn tílẹ̀kùn yín tí ó sì ní ọ́ìlì dáadáa tó tó lẹ̀kùn yàrá kejì tó wọ ọbẹ̀ lọ yóò wá kan lẹ̀kùn ọ̀nà òní mọ́nì lódìdí kùnrún ló já àdámọ́ náà ni kọ́lọ́hún ó ṣàánú wa tí ó náà mò ń ṣe lẹ́sàlàyé eléyìí ni ò gbọ́ ọkùnrin tí wọ́n pò lè mára dó iṣẹ́ lọ fẹ́ sísítà tó lẹ́sìn sísítà tó ṣe kìíní tó lẹ́sìn tó ní ìmọ̀ eh, tó pé ìwọ̀n tó bá ti kakule aláwọ̀ wọ́n láwọn sí nǹkan kan àwọn òtítọ́ ìwọ́n tó bá dẹ̀kun kò fẹ́ afíṣọ́ bóyá yóò kólé hákùrà fọmọ rẹ̀ ó ní náà nídìí agbọ́nrin ibẹ̀ yẹn torí pé ẹ̀kọ́ tó wà lára wọn lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ni àwa àfáà náà kọ́lọ́hún ṣe àánú wa ń gbà mí àwọn obìnrin ní bùkátà tí wá sá máa wo tíra aago kan ànísùn aago méjì ìwúrú ànísùn ọlá ọ̀rẹ́ wa kan sọ pé òun béèrè lọ́wọ́ ọ̀rẹ́ tiẹ̀ tó jẹ́ àfáà pé ọgbọ́n wo lòun dá olóògbé tóun bá ti wà láìbírì ìyẹn lè kàwé tóun bá ti ń kàwé tó bá ti pé ìyàwó mọ̀ ń bọ̀ òun kàn ní Allahu Akbar sẹ́mi Allahu liman hamida ìyàwó yẹn wà padà ọ̀rọ̀ rẹ̀ kò ní jóun òtún ráyè wo tíra nù <laughs> wa ṣùgbọ́n gbogbo ẹ̀ náà a mọ̀ báláǹsì ẹ̀ ni irú ọ̀rọ̀ obìnrin irú àwa obìnrin náfìlà pọ̀ ẹ̀ràn tí pé bá ń súnmọ́ ànábì ni wàá fi bóde sọ́dàkọ̀ sí súnmọ́ ìyàwó wa sọ́dàkọ̀ wọn ò máa kọ́ fún wa wàá súnmọ́ irú tí ogun orí wọn àwọn ẹ̀sìn ọlọ́run ó máa dùn èyí tó kọ̀ fọkọ àwọn ẹlẹ́kọ̀ ọmọ sípìlẹ̀ mọ̀fóòmù kọ́láfà ni pé èyí tí gbà fọkọ yẹn náà tí ò kọ̀ àwọn ẹlẹ́kọ̀ ọmọ ṣàdúrà fún wallahu ta'ala tọ́ nítorí àsìkò mo rò pé ń ń tí n bá ní kí n fi tó kàn sí yẹn náà yóò tún yá torí pé a ti ń lo nǹkan tó ń tó bí àádọ́ta ṣẹ́jú kọ́lọ́kọ́ àwọn nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ wa àwọn obìnrin tí wọ́n ní amójútó tara wa la sì sọ ara obìnrin yẹn gangan ẹ̀mí rẹ̀ àti ara rẹ̀ pẹ̀lú ògọ́lọ́n tó yàtọ̀ wá sọ àwọn nǹkan míì tó yàtọ̀ sí ara rẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá ṣàlàyé tara rẹ̀ tán tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ fún wa rẹ̀ dáadáa oníkálukú wa ọlọ́run mẹ́jọ bá jẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe wa àtìlówà ọlọ́run kò ṣe ní fún wa kó sì اللهم جاء نبي ولي ولا كبا نبي ولي ولا كما جاء ولي نبي ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته